Nam a ìbéèrè tèmi ni pé kí ni òfin ṣẹ̀rí àsọ̀rọ̀ business bitcoin. Bitcoin. Nam. A èyí wọn gbà àsìkò púpọ̀. Àmọ́ ìbéèrè tó kàn ń kálukú ni kọ́dà lánàá lánàá ẹnìkan ti bí ní. Lánàá ẹnìkan pè mí lórí fóònù. Mo tún wà ń bì kan lánàá àwọn àgbààgbà wa nílọrin IEDPU ẹnìkan náà tún bí mí nínú wọn béèrè yìí náà. Ó fi hàn pé ó ti kálé ó ti ká oko sẹ̀rọ̀rọ̀ bitcoin òun kàn jẹ́ kan nínú àwọn tó ń pè ní cryptocurrencies wọ́n pọ̀ àmọ́ òun lọ gbajúmọ̀ jù ni ìdájọ́ sẹ̀ríà lórí cryptocurrency yẹn máa béèrè ó jẹ́ bitcoin o ó jẹ́ nǹkan míì ìyẹn ni pé owó gbà ló dé owó gíní ìgbà owó gbà torí pé gbogbo inú owó táwọn èèyàn mà láyé wọn ìmọ̀ cryptocurrency ìyẹn ni pé owó tó ṣe pé ní a lè mú lọ́wọ́ kówó mi nì orí kọ̀ǹpútà náà ni kó wá ti ń lówó ibẹ̀ náà ni ti ń ta owó rẹ̀ ibẹ̀ náà ni ti ń rà á èyí tó wá burú ni pé ní ọ̀sẹ́nìkan ti ń rẹgúléètì rẹ̀ kọ̀ọ̀kanjọba kan kọ̀ọ̀kan ọtọ́rìtì kan ibi tí wàhálà rẹ̀ wà nù òun làwọn àlùfáà lágbàáyé títí bì ọ̀rọ̀ wọn pín sí méjì pẹ̀lú páwọn kan wò ń wò pé gbogbo ẹni tó bá ní orúkọ tí wọ́n ń pè pé kọ́rẹ́ǹsì ni tí wọ́n bá ní kọ́rẹ́ǹsì ni kò sáàfà àti ọ̀fẹ́ pé halal ni torí pé ìdájọ́ kọ́rẹ́ǹsì ti yanjú mẹ́yàn bá máa fi owó kan pààrọ̀ owó kò sì ṣeé ṣe níbi cryptocurrency àmọ́ àwọn àlùfáà tí wọ́n pè ní halal yìí àwọn ni kíní ìbá ti ń wò yìí wọ́n tẹ̀ pé lówó ni wọ́n tẹ̀ pé ní kọ́rẹ́ǹsì ni ásẹ́ẹ̀tì lélẹ́yìí pé bí kíni bí kíni bí ọjà ni bí ọjà téèyàn ń tà ni àwọn yìí ń là wọn ní báwọn bá fojú pé ọ̀rà ni iye báyìí lónìí ó sì di lọ́la wọn ló di iye báyìí sẹ́mi kébí ń bá ra omi yìí ní one naira lónìí kọ̀bá àdí lọ́la kí n gbé hundred naira mo fẹ́ ta àwọn èèmú yẹn sí i májọ́rẹ́ ni jẹ́ ọ̀rà àwọn lè kò burú bá a bá fojú pé kíni bàbá fojú pé kìí ṣe wọ́n wulẹ̀ pé ní kọ́rẹ́ǹsì ni kìí kọ́rẹ́ǹsì pé ká rẹ̀ bíi asset àmọ́ lódodo tá a bá wù ú báwọn ti ń pè pé kọ́rẹ́ǹsì ni kò lè jẹ́ halali fọ́pọ̀lọpọ̀ òdì àkọ́kọ́ ni pé bó o láti máa lo òfin ìmọ̀ exchange owó síra wọn òfin pàtàkì méjì ní bẹ òun ni pé sàwa òǹbí sàwa wàyádùn bíyádì sàwa òbí sàwa yóò ṣe é ṣe ń bi bitcoin kí ni wọ́n jòkó tì í sí torí gbówó rẹ̀ ń jọra wọn lọ rẹ̀ nìyí wọ́n bá ti di pé iye bitcoin tó o bá kó wá lè nínú fún ọ tálẹ́ rí mbẹ̀ mọ́. bí wọ́n bá exchange the same currency mọ́ra wọn kò gbọ́dọ̀ lé èyí wọn ò ṣe é ṣe ń bi bitcoin <laughs> àbí bó ṣe é ṣe kò sẹ́ni tí ó ṣe mọ́ ǹjẹ́ wọ́n fi ń ṣe náà ni pé iye báyìí wọ́n yóò sì di iye báyìí ẹ̀ẹ̀kejì òun ni yadan bèyadi owó tèmi ni owó tiẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọgbà náà ọmọ nídìí interval ṣe ìṣẹ̀kẹsẹ̀kẹsẹ̀ tí ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ lè wí o àmì ìtawà gbọ́yé lọ́dọ̀ yín òun ni pé o lè má ṣe é ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí wọ́n kówó kalẹ̀ sẹ́yìn náà bá ṣe é ṣe kò lè bá ṣẹ̀rí àwọn lófin kínní kọrẹ́nsì èyí tó tiẹ̀ wá pa bámbárì ni pé àwọn àlùfáà wa ní anabi naha anilkara naha anilkara anabi ní gbogbo ọjà tẹ́ bá ta ọjà dìndínjú ẹ má débẹ̀ o ìyẹn ni pé ọjà tí ọ̀nsátẹ́ǹtì ibẹ̀ bá ga wọ́n ní ti ń jẹ́ ọ̀nsátẹ́ǹtì ní cryptocurrency ọkọ̀ lọ́ga o torí tí ó lè jẹ́ one naira lónìí <laughs> ó sì lè di one thousand lọ́la ó sì lè padà di fifty kọ́bọ̀ lọ́túnla torí náà ìmọ̀ràn ni pé bẹ́yẹn bá lọ́nà míì tó clear ọmọ ẹ̀ lọ́sọ̀wọ́ rẹ̀ torí pé àwọn tí èsà àfáà gan wọn ń wọ̀nù wá lórí ọ̀rọ̀ cryptocurrency yìí pé kọ́mọ́ dàbí àwọn kan tí wọ́n gbé ponzi scheme kan wá mmmmm wọ́n máa tàn yín tẹ́ máa gbádùn ẹ̀ tẹ́ máa gbádùn ẹ̀ bí wọ́n bá dẹ̀ náà torí pé bí wọ́n bá kó gbogbo owó yìí lọ́la kò sọ́lọ́pàá dẹ́ ìmú wọn o kò síjọba tí ń rẹguléjì rẹ̀ kò sí báńkì tí ń rẹguléjì rẹ̀ bí wọ́n bá dojú <laughs> dojú kọ̀ǹpútà rú torí náà àwọn gan wọ́ọ̀nù wa gbé kéèyàn ó ṣe pẹ̀lẹ́ o wallahu ta'ala a'lam.